àwọn tí wọ́n bu gáàmì wọ́n ti sá pa á mọ́ wọ́n ti sá pa á èmi kọ́ o. kí ni orúkọ arẹwà tí ọlọ́run dá ní àwòrán ara yìí torí ó dá mi lójú pé ẹni tí adẹ́dà ni kò dá ẹ ṣe òjòrò dídá ó jẹ́ kí n mọ̀ wípé dáradára báyìí níṣẹ́ olódùmarè. orúkọ mi ni ṣemilowore. Mm yeah. a jẹ́ wípé tó bá ní ẹni tó ló wá ṣe lóore kó nawọ́ sókè èmi náà ní láti nawọ́ nìyẹn. <laughs> ẹni olúwa ṣe lóore o kó nawọ́ sókè ó ṣe mí o ó ṣe mí o mo dúpẹ́ lọ́wọ́ jésù olùgbàlà o hallelujah mo wá dúpẹ́ ah kí ló ní tí ní kọ́ nígbà wọn forin ṣọ́ọ̀ṣì tá a fi ń rọ́ọ̀nù yín ah mélòó mélòó tá a ti rí rí orin sàngọ́lọ̀ rẹ̀ mi ti gba pátá ń ọmọbìnrin kan tí ọmọ rí ó sì wí ni ẹ̀ ẹ̀ sá rọra ẹlẹ́gbọ̀n àgbà ẹ̀ sá mọ̀ ń ṣe ẹ̀ sì mọ́ gbàgbé àti bọ́ọ̀lù tẹ́ bá ti dé bus stop yín àmọ́wò tèmi ó ṣe pàtàkì o wọ́n yé jẹ́ ogun lówó ogun ò ní kò ní fẹ́ jẹ wá wẹ̀ o. Akínwálé Adélájà lórúkọ tèmi. Oh, that's a lovely name. Yeah, thank you so much. Nice to meet you. Yes, same here it's my pleasure. Yeah, mo kó yẹ́ẹ̀ ah ẹ má bínú ah. ẹyin lọ i love you tí mo gbọ́ lọ́fẹ́ da ọkọ̀ ọ̀nà mi lọ́wọ́. ah Emma, má bínú nice meeting you. ah ah mo máa bọ́ stop yín kó dẹ̀ yẹn wọnú street You know. You dẹ̀ nàná lé yín. Are you sorry, madam? Are you talking to me? Yeah, very close by lọ sọ. Ẹjọ́ ń tẹ Ọlọ́run, ẹjọ́, madam ni mò ń bá sọ̀rọ̀ torí Ọlọ́run, ẹjọ́, ìwọ̀nba nǹkan tó bá pèèyàn sílé yẹn ń ẹjọ́ ẹjọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ la gbé yín mo fẹ́ ṣe dọ̀rẹ́ àpàpàǹdodo torí ọlọ́run mo mọ madam i know where you're going to police okay sorry. òrìṣà ajé tutù mo dúpẹ́ mo yàn lógo o ṣé o gbogbo ohun tó ṣe fún wa báyìí ṣe là ń dúpẹ́ lọ́wọ́ rẹ bó ṣe jẹ́ kọ́dún ìbáyìí kó dúnà jù ṣe ọdún tó ń bọ̀ àtúndùn jù báyìí lọ ọdọọdún la máa bọ ẹ torí gbogbo ohun tó yẹ kó ṣe fún wa ló ń ṣe fún wa a máa máa bá ẹ ní a máa máa bọ ẹ gbogbo ekulé kó ké bí eku ẹyẹlé kó ké bí ẹyẹ ọmọdé máa mọ̀ oríṣẹ́ kú kágbà máa mọ̀ oríṣẹ́ kú àṣẹ àṣẹ ẹ ká máa lọ re ká máa bọ re o ká máa ríṣẹ́ o láì kò sí wàhálà òrìṣà ti gbọ́n wá wí òrìṣà yìí èsè tirẹ̀ tìrì ah, ah, ó yá lọ lọ pé bàbá wa kó wá ṣèwọ̀n bẹ́ẹ̀ tutù bá kù. bẹ́ẹ̀ mo jẹ́ mo bẹ́ẹ̀ lè jẹ́ kí n má bọ̀. ààrẹ. o ṣe jù mo jù lu ẹ o. babada. bàbá ń bọ̀. àbóròde. èmi rè ọkùnrin mẹ́ta. òkú àjò. èmi rè. àtùbà. àtùṣe. àtùṣe. ọwọ́ rẹ kò ní í kọ̀ wọn ní í kọ̀ wọ́ rẹ. o ti ń ṣe tipẹ́ o ti ń fa òyìnbó jẹun tipẹ́ o kò fọ̀ mọ́ lọ́wọ́ o ẹnì tọwọ́ rẹ bàjẹ́. àṣẹ wa. àtù àbà fún ẹ ọkùnrin àbàlẹ̀ àti ìṣọdún yìí o tẹ̀mí àtọ́jú ẹ̀mí wa adẹ́mọ̀ aṣọpọ̀ ọdún láyé tòwótòwó tọ̀látọ̀lá tìyìtìyì tògótògó ọkàn wa a máa máa yùn gbani ọdún ìtìdùn. máa lọ léyìn ó ti ṣe ó ti ṣe wà á lọ ní báyìí bọ́tí ọ̀wọ́ rẹ̀ mọ́. ẹ ṣe gan. ẹ̀yin ìyá òrìṣà dédé ẹ kú àtò àwa nìyẹn bàbá ẹ kú àtò àwa nìyẹn bàbá kò ní bàjẹ́ o àṣẹ bàbá. ẹ wà wá kó ká ṣètò yòókù lòókù báyìí. <laughs> ọmọ alábí ló kàn báyìí kí n lọ sáré gbé wá. <coughs> ọmọ alábí báyìí sí. bàbá hmm? ọmọ alábí ló kàn òun ló bọ́kùnrin ọ̀dà ọmọ gbadére kò gbé wa. bàbá ọmọ gbadéyanká ọmọbìnrin ni bẹ́ẹ̀ sì ṣe mọ̀ pé ọmọ alábí òun làkọ́bí òun làgbà ọmọ tá a bá sì kọ́kọ́ ṣòro léyìí fún òun ló máa ń gbé gbogbo ògo ìdílé ga. òkàrè òwú rẹ o tó mọ̀ kó o ti dàkéwì àlejò rẹ mi nù bíi àbíbákọ̀ sórí tèmi fẹ́ ṣe yìí bá a ṣe máa ṣe rèé àwọn bàbá mi àti ìyá mi wà níbí bàbá rẹpẹtẹ kan pàápàá ti bá mi sọ̀rọ̀ kí n tó wá bí ṣọgbọ ọmọ gbàdé rẹ kó la gbé wa. ẹ bàbá bàbá ẹ jẹ́ ká ṣe bó ṣe yẹ ká ṣe kó lè bá rí bó ṣe yẹ kó rí bàbá. ṣé kì í ṣe bọ́n ṣe ń ṣeré mò ń ṣe yìí. ọmọ alábí ló kàn. o fẹ́ máa gbómi lẹ́nu àbí. bàbá mi tó gbóyin lẹ́nu. ó ti ń gbómi iṣẹ́ òkú kan nà mí líkò pé nǹkan mọ́ jáì mọ́ ń jẹ́ lébi làgbọ́mọ̀ gbàdé wa fún mi. ẹ má bínú bàbá mo dé tán. obama yìí lọ ó gbóhùn dé tán olóríire ó dẹjẹbi bàbá rẹ bẹ́tẹ̀ ìdúró yìí wò ẹni kó ti jẹ panu fún ẹ kó ti jọ di mọ́lẹ̀ pa ọ wàá mọ̀ kó ń ṣe òun kò dá. dákun o tọ́ ìṣiṣẹ́ mi má ṣe jẹ́ kí n ṣègbè. dákun o bàbá o. má ṣe jẹ́ ìṣẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ ayé mi dọ̀wọ́ rẹ̀ àtẹ́wọ́ ni mo bá là èmi kò mẹ́ni tó kọ́ ṣùgbọ́n mo mọ̀ pọ́ba òkè ló ṣẹ̀dá mi dídá tí ó sì dá mi. mi fìyà jẹ jọ̀wọ́ tá ìṣí sẹ̀mí má ṣe jẹ́ kí n ṣẹ̀ṣẹ̀ gbé ọ̀rọ̀ ayé mi ó dọwọ́ rẹ̀ ayé tí mo wá má ṣe jẹ́ kí n ṣàyé wa kí wọ́n má pa mí lẹ́kún láyé mi àwọn tí tí wọ́n ti bàjẹ́ kí wọ́n má ṣe bàyè mi jẹ́ wàbá ní kùtùkùtù òwúrọ̀ ayé mi tí mo jí o ṣọ́ mi bàbá jọ̀wọ́ ṣọ́ mi jọ̀wọ́ jọ̀wọ́ o má jẹ́ kí n ṣìyàn ẹ́ eh. jọ̀wọ́ jọ̀wọ́ bàbá ẹ̀bẹ̀ ni mo ń. má jẹ́ kí n ṣìyàn láyé mi. má jẹ́ kí n ṣìyàn. jọ̀wọ́ jọ̀wọ́ ọlọ́run. má jẹ́ kí má jẹ́ kí ṣàyẹ̀wá. ayé tí mo wà yìí ṣọ́rẹ́ ṣọ́ mi báyé bá dàgbọ́n kí wọ́n má ta mí ní báyé bá dodo kí wọ́n má gbé mi lọ. torí póríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀. ayé le ayé kú. wọ́n ó pé wọn ò sọ gbàdọ̀gùn. ènìyàn bí àparò láyé wá. wọ́n ó pé sọgbádọ̀kun orí ẹni ní kò níyàn orí ẹni ní kò níyàn àlórí ẹni ní kò níyàn lọ́wọ́ ta eh, ah, ìwọ nìkan lọ́rọ̀ ayé mi yé bàbá kò mí yọ jọ̀wọ́ kò mí yọ. Hey. Eh. yìí ṣiṣẹ́ má ṣe jẹ́ kí n wáyé ìbànújẹ́ dákun tọ́ yìí ṣiṣẹ́ mi má ṣe jẹ́ kí n ṣe ṣe gbé dákun o bàbá o tọ́ yìí ṣiṣẹ́ mi má ṣe jẹ́ kí n ṣe ṣe gbé ọ̀rọ̀ ayé mi dọwọ́ rẹ àtẹ́wọ́ ni mo bá là èmi kò mẹ́ni tó kọ́ ṣùgbọ́n mo mọ̀ bọ́ba òkè ló ṣẹ̀dá mi dídá tí ó sì dá mi. mo rò wípé ìwọ kò gbọdọ̀ wọnú mọ́tò yẹn o ìwọ àyànfẹ́ òótọ́ ni nǹkan tí wọ́n sọ àbí òótọ́ ni pé o fi èmi sílẹ̀ èmi bí mo ṣe wà yìí pẹ̀lú gbogbo eléyìí o fi mí sílẹ̀ mo wá lọ ṣe ìgbéyàwó pẹ̀lú ọmọ ìgbére òṣì kò jọ wèrè kò já sí mi kí ni wèrè kọ́ sí gan ó gbé blue lórí green green lórí red. mo ṣe rí pé o gbádùn o sick kí ló rọ̀ pẹ̀lú ẹ̀ náà ṣé dandan ni kí eégún ẹ̀ kó kú sọ́dọ̀ aláàgbà ni kí ló fẹ́ ó ní mi ò ṣe mọ́ ẹni tó bá ti mọ iyì wúrà òun la máa ń tà fún ẹni tó dẹ̀ mọ iyì wúrà tèmi ni jẹ́ kí n tà fún jẹ́jẹ́ náà kí ni ìṣòro ẹ kí ló fẹ́. lóòótọ́ lẹ́nu ti àyànfẹ́ ìsí ilé mi ò mọ rí mọ́ ò mọ́ ìsí mi ò mọ iyì mọ́ àṣẹ tó bá sọ pé men has come men has come ìwọ gangan ni example èmi mo ṣe kínní mi ò mọ iyì wúrà hmm. mo ṣe mi ò mọ ìwúrà ó rántí ẹlẹ́ẹ̀kẹrin ìtaṣẹ́ tó fẹ́ pa mi mi ò mọ ìwúrà náà o nísìnyìí ó ṣẹ̀ṣẹ̀ wàá rẹ̀ ń tó mọ ìwúrà ṣé ẹgbẹ́rẹ̀ yìí kò jọ wèrè kò já sí wín ó poroko yìí òun ló wà mọ ìwúrà tó fẹ́ ta fún rẹ̀ ó ti dà. Eh, excuse me aunty parrot jọ nítorí ọlọ́run ipa wo gangan ló kó nílé ayé ọkọ mi tẹ́nìkan kò kórí. yéè mm-hmm. torí o sọ̀rọ̀ ẹ di parrot sí ó ah. bẹ̀rẹ̀ sí ní kàbí gbàkà. Eh, eh, ẹ ẹ ṣé kìíní kẹ ẹ eh, ẹ mo ṣe kejì pé what what's my own business kí ló kọ́ mi pẹ̀lú gbogbo yẹn just take good look at yourself ṣó yẹ kí wọ́n máa rí ìwọ local person like you pẹ̀lú ọkọ ti tèmi you are so local you are so local to the extent that wọ́n ní kò síbi tó ti kí máa ń béèrè fún sex wọ́n ní ṣe lóko wọn máa pariwo ara mi move i need sex mo fẹ́ ṣe o ìwọ aláìní sí ju ìjọ́sìn torí ọlọ́run náà wáyé tó fi ní máa ṣe pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ kiri àkínlùkùn èmi bẹ́ẹ̀ ìwọ ló wáyé wastage èmi ò wáyé irú ìyẹn ẹ tó bá ti yẹ pé kó má ní gbogbo obìnrin tó wà níláyé pátápátá ara wọn move ara wọn ń dìde ṣé ó yẹ kí irú obìnrin ti tiẹ̀ yìí kára ti tiẹ̀ máa lé sí ọkùnrin yéè torí pé ò ní tìjú aláìníròònù aláìní tìjú ara galatia idiot. èmi nìyẹn o ṣó ti délẹ̀ tán anyway sórí gbogbo ètò kà sílẹ̀ yẹn mo rán ẹ sílé ni lọ fún àwọn ẹ̀gbọ́n ẹ tó jù mí lọ àwọn náà nìyẹn mi ò bá títí ẹ wá ìwọ ìgbére òpòròkò lásánlásán ìwọ wèrè lásánlásán ṣé ìwọ yìí ìwọ yìí kó rẹ sẹgbẹ kan wọkọ ni mo bá wà. àyànfẹ́ wo bí díẹ̀ sọ fún ẹ sórí èdè tó ṣe yìí máa jẹ́ kó mọ bí mo ṣe jẹ́ máa jẹ́wọ́ ara mi máa jẹ́wọ́ ara mi fún ẹ ṣó irí ìlú yìí kò ní gbà yín kò ní gbà yín máa jẹ́ kó gbóná mọ́ yín máa fi yín lákàlàkà tẹ bá tún wá kúrò nínú ìlú kẹgbà kẹ tún wá gba nàìjà lọ wọ́n tún jẹ́ kí nàìjà gbóná ju bó ṣe yẹ mọ́ yín lára. irú ló pa ọ́ lè ṣe kọ́kọ́ wọ́n bẹ̀ sunkún jẹ́ kí sọ̀rọ̀ sí jọ. wàá gbà wàá gbà. irọ́ ló pa ó lè ṣe kọ́kọ́. ìwọ irọ́ ló pa ìkòkò nípa omi kò gbẹ ìyẹn mi àti yín máa jẹ́ ọgbọ́n ṣe jẹ́ tó ṣe èmi lèmi ò mọ ìwúra ẹ pẹ̀lú àwọn mr and mrs fadaka ẹ gbà. èmi kò ń jẹ́wọ́ bí mo ṣe jẹ́ fún ẹ èmi kò sọ pé pọ́pọ́ lèmi náà pọ́pọ́ alájọ mọ nǹkan tó ń fàgbọ́ ṣe èmi kò sọ pé pọ́pọ́ kan dà á náà ṣe fi lókà káfí lókà káfí wẹ̀lẹ̀ káfí wẹ̀lẹ̀ eléyìí mo ṣe dúró pépé mi mi ni mi ni mi ni mo nínú ọkùnrin ọjà mi ṣe àtẹ́wọ́ ni mo bá là. èmi kò mẹ́ni tó kọ́ ṣùgbọ́n mo mọ̀ bọ́ba òkè ló ṣẹ̀dá mi. dídá tí ó sì dá mi. Ah. Ah. Ìyá wa yéè bàbá. oyún tèmi ń wò yìí ó ti kú òní oyún lásán o. Ah. wọ́n ti so oyún yìí rọ̀ nbì kan. abẹ́ ah. ṣàánú mi ẹ jọ̀ọ́ ara ni mi ẹ ṣàánú ah. mi. wọ́n sọ bẹ́ẹ̀ náà mo fẹ́ kẹ́ ẹ rántí nǹkan kan nítorí ọwọ́ tí mò ń wò lára oyún yìí ọwọ́ obìnrin ni. Hmm. Ah. àmọ́ ìbéèrè kan mo fẹ́ bí kí ní àjò wa lè yá mo fẹ́ kẹ́ ẹ ronú sí ẹni tí ẹ̀yin pẹ̀lú rẹ̀ jọ ṣe gbólóhùn aṣọ kẹ́ ẹ sọ kò bá kò gbé ọ̀rọ̀ sí eh. Eh, tàbí kẹ́ ẹ sí gbólóhùn wí fẹ́ nìkan ṣá tó sì dùn bóyá ẹ lè rántí ẹni tẹ́ ẹ jọ ní aṣọ. kí ni àjò wa ó lè yá ni o. yé bàbá ní ìbáyọ̀ kankan jà kò sẹ́ni mo sọ̀rọ̀ sí o yé. ọ̀dà ó ṣeé ṣe kẹ́ má rìn nítorí inú ìrora tẹ́ wà àmọ́ èmi ó gbìyànjú tèmi kó tó di ọjọ́ òkúlẹ̀. wọn ò gbé nǹkan kan wá fún yín ẹ máa lóyún náà tó bá ti wá súnmọ́ ọjọ́ tẹ́ ẹ kúnlẹ̀ ọmọ wọ́n hmm. wàá gbé yín lọ sọ́dọ̀ mi lágbára lọ́wọ́ àwọn tó láyé á hmm. hmm. gbóhùn ọmọ á sì gbóhùn ẹ̀yìn ìyá náà ẹ pẹ̀lẹ́ ẹ̀yìn ẹnìkan ìfi abẹ́ gbẹ̀bí ewúrẹ́ àìfi abẹ́ gbẹ̀bí àgùntàn níjọ́ tó lókè ní bá bí tiẹ̀ níjọ́ náà ló ń dìde àgbóhùn yàá sì gbóhùn ọmọ wo mójútó ya. rẹ dáadáa wọn ò ní pẹ́ padà wá ẹ pẹ̀lẹ́. Ah, bàbá ẹ ṣeun. ó jàre. Ah! She má parọ́ fún ẹ mi understand. Kill me. Oh understand kí ni. Oh ah. you understand na ah. o ṣe máa understand tó ló ń gbàgbàkúgbà ni obìnrin kan lè bá mi ṣe irú yẹn ẹ tó yẹ kó wá tó yẹ kó wá bí ẹ márùn sójà wèrè ni. Ah, ojú lẹ́nu yín á pe ọlọ́pàá fún yín. ò fọ́ ni tí n bá gbá lójú tán fúnra mi ni màá pe ọlọ́pàá ṣó tuntun àánú yín ṣe mí àánú yín ń ṣe ẹ ẹ àdúrásì ara yín rọ́ọ̀bì ẹni tó yá wípé ẹ̀bẹ̀ lọmọbìnrin yìí nìyí ẹ ṣáà mọ ibi tó ti dé ọmọ ìyá alágbo ọmọ ìyá ẹgbẹ̀jì òun fúnra ara ẹgbẹ̀jì. kí ló máa bẹ̀ ah, ibi tí agbára tẹnìkan ti parí ní tẹnìkan ti bẹ̀rẹ̀. ẹ̀bẹ̀ lọ̀rọ̀ ẹ fà ẹ̀bẹ̀ ẹ rán mi sí kí n lọ bá yín bẹ̀. ṣọmọ ẹni tèmi jẹ ni ó mọ fita gbára tèmi ti wá ni. ó yà mí lẹ́nu. tí o bá ṣe ẹ̀kọ́ táwa ní látọ̀dọ̀ àwọn òbí wa mo mọ kọ́ tó yẹ kí n ṣe lọ́jọ́ yẹn èmi èmi èmi ló sọ̀rọ̀ sí lójú títí ló ń bá sọ̀rọ̀ ẹni àwọn obìnrin a. listen ọjọ́ tó bá tún dánwò ọjọ́ tó bá tún try pẹ̀lú mi a ilé aga jùlọ àánú yín ṣe mí. no worry na no worry kó dọ̀wọ̀. ẹ máa fẹ́ mi. àní kó dọ̀wọ̀ next time. instead yẹ kẹ rẹ́ bí obìnrin obìnrin ọmọ náà là ń rán sí kí n lọ bá yín wẹ̀ ẹ lagidi pẹ̀lú ẹ. o ti gbọ́ mi òun mọ̀ mi lè jàmbá o yà mí lẹ́nu. òun mọ̀ mi ó mọ̀ mi ó mọ̀ sí lè dánwò. ẹjọ́ ló bẹ̀rẹ̀ pálapàla ẹ̀ mi olóbìnrin ló yẹ kó dọ̀wọ̀ next time. báwo ni o ti gbọ́. dákun o tọ́ ìṣiṣẹ́ mi jẹ́ sọ̀rí tí ọbẹ̀ ń bí ẹ̀kọ́ gbígbóná lọ ìlò síbí kankan lọ sì máa lò. èyí ìdérí kínní yìí ni ó lágbára púpọ̀ ọ máa mú lálàálẹ̀ tó sùn n ó fún ọmọ ní ìsìn àmọ́ tó bá ti rí i. ó ṣá. ọwà ń bí tẹ́lẹ̀ ni. gbàmọdé náà ló mi. ẹsẹ ò ọmọbìnrin tó ń tọ́jú èmi ni mo dé filẹ̀ mọ́ tọ́jú ẹ̀ mọ́. mo sọ bẹ́ẹ̀ náà hmm. mo ní ọwọ́ tí mò ń wò lára yìí ọwọ́ tó lé ni. ọwọ́ mi lọ́wọ́ à ń bẹ̀. Ah, ọ̀dà hmm. ẹ má bínú ẹ dákun ẹ jẹ̀bù rẹ. oúnjẹ ìlú wo nu. oúnjẹ yín náà ni. èmi jẹ ìjẹkújẹ ni má fi bẹ̀ mí rárá. ọ̀rọ̀ ìbùrẹ́ kọ́ ni tí ń bẹ ńlẹ̀ yìí mo lé mi mo dé kọ́ ọmọ tù. mo ní ọ̀fi ilẹ̀ fún mi kò jẹ́ ń tù. n ò fi ilẹ̀ fún ọ ńgbà tó ọ̀ sí èrè. ẹ bẹ́ẹ̀ náà bá wọ wèrè ẹ ṣe á de oyún mọ́ ọmọ ọlọ́mọ nú. ọmọ ẹ ní ìwọ ló bí kí tiẹ̀ mo lé mi mo dé ọ̀nba mi wíjọ́ mo ní mo dé o sì gbọ́dọ̀ tú. Ah, èmi ò wà tú yìí o. léyìí. bẹ́ẹ̀ ni. o sà o tú yìí. wọ́n tú ọ. mo ò bí ọ ó tún kí ni ó tó bẹ́ẹ̀. o sì yọ. o ṣá. ọ wo wájú rẹ ni. ta ni ọ. èmi ni. ẹ gbà mí. o ah! ṣá. kínú. ọjọ́ mọ̀ tẹ̀sán awọ irin mọ̀ ní ebi tó máa ń wọ̀ wájú rẹ yìí. Ah! wo má tẹ̀sán má gbìyànjú ẹ̀ wo sórí bí òwú aláǹtakùn ṣe fúyẹ́ tó sọ̀mọ̀ pé kò ṣe digi ṣùgbọ́n bá bá fi di ọmọ èèyàn kú bá bá la bàbá ẹni tí ó tù bọ́ ọ bá tù ó tù ní èlò ìgbìmọ̀ sọ́kẹ́ fún un. ẹnu táwọn jáde torí pé mọ̀ pọ́n rí má ṣàkèwà wọ lọ má ṣàkèwà wọ òdua àkèrè tó ṣàkèwò ó di àfòdámi ni ah, àwa làwa máa bá àti ṣe tí kì í fi yíwọ. níwọ o ò ní tú èmi ò jí ọmọ pé fínrin lásán lásán ni ọ iyọ̀ lèmi tó ń wọ̀ wájú rẹ yìí efinrin àti iyọ̀ sì bára wọn ná jà náà dalẹ̀ torí yọ̀ ó poró yóò pomi yọ̀ pa gbòǹgbò díẹ̀ èmi lọ bá lérí ah, ọmọ dànwó. n di àgbàrá òní n ó wọ iyọ̀ rẹ lọ dànù. níwọ náà bẹ́ẹ̀ ni mo wí fún mi tí ìbọn ọlọ́rọ̀ wo ìwọ ọmọ ọba lẹ́jọ́ oyún inú ti akọ́pọ̀ rájà rẹ oyún tí bọ́múbọ́mú bá ní iṣó ní fi so wọ́rà. Ah, bàbá. ọ̀tá àbòkù. oyún ti lọ o. kí ló tún fẹ́ dà. Hmm. irọ́ lọ pa ọgbóyún lọ. mo gbé mo gbé lódìndín àwa sẹ́yìn báyìí ni tì ó yẹ dá padà síbẹ̀. ọtí mọ ìkẹ̀kẹ́ súláàsì lòun ọba ọjọ́kọ̀ ní ọ̀sán mi bó ṣe góńgóri imú rẹ yóò dùn sí èmi ẹni tó mọ̀ lọ́sàn tó ń gbéná wojú ẹ̀ lọ́gànjọ́ ìfọ́ òsì funfun wọ ọ̀sáká lórúkọ tí wọ́n ń pegun ẹ̀ẹ́dà yọ̀yọ̀yọ̀ lórúkọ tí wọ́n ń pe ẹ̀jẹ̀ ọ̀sápọ̀kẹ̀sápọ̀dọ̀ lórúkọ tí wọ́n ń pe ẹ̀mí awí òbí kan ṣoṣo ni wọ́n ń jẹ lájùlé ọ̀run ó yá oyún inú rẹ̀ ó yá kó pòórá pọ́nrá. oyún tó ti lọ lẹ́lẹ́kejì ẹ̀ gbà pé. àwọ. ọdún lọ. ọlọ. irọ́ ló ń pa èmi mọ sọ bẹ́ẹ̀ á gbé o ó yá gbé e padà wá. wo ọ̀sà hmm? èmi ò fi yí ọ wípé iná ojú ẹkùn kì í jẹ́ kí wọ́n rẹ́kùn mú so bá gbẹ̀rọ koroko rẹ bá dókìtì ọ̀gán wọ́n mọ̀ pé yín alágbẹ̀dẹ ọ̀ràn ni ah! wò ó sọ orí eléyìí tó ń wọ́n wájú rẹ̀ yìí. bọ́ọ̀ bá tu ó tu nǹkan ní ìmọ̀ ọ̀yá ilé koko ta gbé lọ́nà. lórí burúkú ọgbẹ́ lọ toyúntoyún nǹkan la fẹ́ dá padà báyìí sẹ́yìn olóyún là á dà padà ní àbóyún. oníkẹ́mi rẹ̀ jọ pàdé. Ah, èdè má mà mú mi kẹ́. yín ṣe wá ru ẹrù ẹlẹ́rù tí wọ́n fa tèmi lọ wèrè ń gbóyún lọ à padà ó ń gbóyún lọ à ó wá gbé toyún toyún báyìí ni àbẹ́fẹ́ sun jẹ olórí ibú ni ìwọ kìíní yìí o. ti gbẹyẹ tiẹ ẹ gbọ́ a pàdé ilé yá ilé yá olórí burúkú lélẹ́ dúró yóò gbéyàn náà toyún toyún kò sí tó yóò kẹdìrì kẹdìrì ẹ̀kẹ́ bọ́ ọ̀pá kò ní kú èyí lọ́sẹ̀lẹ̀ kẹrin tẹ́mi wèrè yóò jọ wojú ra wa àmútì náà là mú wèrè ah, ṣé ọmọ ń bẹ lé bí aráalé mi bá dé ẹ sọ pé mo gbìyànjú tèmi o ibi mo bá dé yìí náà ó jó wọn àfa ẹrù ẹlẹ́rùge agbé tèmi lọ́wọ́ àbí kí n rántí wí ó ṣèpalẹ̀ mọ́ oyún lórí burúkú lobìnrin yìí sọfẹ́rì jẹ́ ni àbí yóò sún toyún toyún. àwọn tí tí wọ́n ti bàjẹ́. ọlọ́ntì ẹnu mi náà lọ. kí wọ́n má ṣe bà èmi jẹ́ wà bá. ìwọ ó ṣe fòkàn sábà yìí ń bọ́ lọ fẹ́ sáde àti wèrè òòṣà tó pera rẹ̀ lólùgbàlà rẹ̀ kò ṣe tẹ̀lé ọ báyìí sórí bí wọ́n bá bi dà tí wọ́n bá bí pọ̀rípọ̀gbà rẹ̀ dá tó bá mọ̀ pọ́kùn ìlòhùn ń tọ́kùn ìsìn kọ́mọ̀ bọ̀ ń bí kọ́ wá bá mi kó lóun fẹ́ gbé ọkọ̀ lọ́dọ̀ mi ni òun fẹ́ tu ọ́ lòun ó gbìgà rẹ̀ yóò ríran wò wò èéfì yẹpa ìtọ́ọ̀gùn ni wọ́n ń sunday mọ́rùn kí tinú ó gbénú kí titọ́ ọmọ gbé ta ni èmi èmi ẹni mọ òkú ẹni kò mọ ìwọ ìwọ mú ẹnu yọ̀rọ̀ tiẹ̀ ń ẹnu rẹ belebele bí ẹnu òró fóun ọ̀lànà pàkà lágbárí òun bú èmi òun fi èmi ta yín èmi ò fi yé ìyá kan ta yín ọmọ ọlọ́mọ kọ́ máa fi mi rún pákó n kì í ṣàyè ayé ìkọ́mọ sórí bó ṣe wà èmi ò ní pa ọ́ àmọ́ wọn mọ̀ fi ọ́ rí àbúrò òkú o sórí ọ́ fi ọwọ́ ba ètè ọ̀run wò báyìí sọ̀rọ̀ aróyún inú rẹ̀ ó kúkú bíi àmọ́ kó o tó bíi kó o tó bíi ó fi ẹnu fẹ́ra báyìí bí abẹ̀bẹ̀ sórí ẹnu rẹ tó mú belebele ń ó fi fẹ́ra bí abẹ̀bẹ̀ wọ́n ti ní kọ́ ọmọ kàlá èjì ó ní dandan ọ́ kàlá sì ti kà pé ajura wa lọ ti jàkadì kọ́ ẹbí ọ̀bẹ̀rẹ̀ wo ni ọ̀lànà pàkàlà gbárí òkú èmi epo ni àbá ìrora ìgbà àárọ̀ tí ì mọ nǹkan kan ni ta lé hello. Ah, kí ló ṣẹlẹ̀. ẹ wò màmí àfẹ́sọ́nà mi ni o. àfẹ́sọ́nà tiẹ̀ don uh, uh, farabalẹ̀ kọ́ ṣàlàyé fún mi ni o ará abolẹni náà ọmọ ta ni ta ń bá bẹ̀ ta ń yẹ ẹ̀ ń bọ wọn ti dẹ́sẹ̀ rẹ̀ tọwọ́ sùnsùn tí ọ̀rọ̀ kan fẹ́ mọ́tọ́lá fẹ́ tiẹ̀ ló ń fẹ́ fẹ́ ta ni. mi ni mo ti ń fẹ́ tipẹ́tipẹ́ bọ́mọbìnrin kan ṣe já wa láti ibì kan ní mi mọ́ bí tó ti já wa tí olówó mo ṣe ní àfi láàkì bókì nìṣó ipe àyànfẹ́ ti tèmi yẹn gan lòún fẹ́fẹ́. ọ̀dà mo ti gbọ́ mo ń gbọ́ mo ń gbọ́ mo ń gbọ́ ní sùúrù ní sùúrù. ṣé o mọ ọkọ rẹ̀ ọkọ rẹ̀ gangan gan o sì mọ ọkọ ìyá rẹ̀ bọ́ọ̀ tiẹ̀ mọ ọkọ ìyá rẹ̀ kò pọn dandan ṣe bọ́ọ̀ sá mọ ọkọ rẹ̀ ó tàn àwa máa ń tá a pè pọ̀ mọ́ ọkọ rẹ̀ tá a fi kìpọ̀nrí rẹ̀ fún tá a fi ránṣẹ́ tí ọ̀fẹ́ jẹ́ àṣà ní ọ̀jẹ̀ ògùn tí ọ̀jẹ̀ ewé rẹ̀ ni ò pé ọ̀ kí ni afẹ́fẹ́ ò ní fẹ́ kọ́ mọ́ kan gi oko láńbọ̀ ọmọ mi ọ̀yọ́ bá mi sẹ́ndì ọkọ rẹ̀ ránṣẹ́ hmm, bọ́ọ̀ bá mọ ọkọ ìyá rẹ̀ kò pọn dandan ìwọ náà wà gbélé gbọ́ fọkàn rẹ balẹ̀ kí ni ṣe ọmọ ìyá tó ní ọmọ èèyàn ọmọ lẹ́ni mọ̀sán kó mu kíkan sẹ́ǹdì ọkọ rẹ̀ sí mi gbogbo ntọ́ ọba mọ̀ nípa rẹ̀ sẹ́ǹdì rẹ̀ sí mi ọtán ọ̀ wà gbélé gbọ́ ìwọ gan ròyìn mi kò jù bẹ́ẹ̀ mi fọkànbalẹ̀ ẹ̀yìn tó bọ̀ sọ̀rọ̀ lálẹ́ ẹ̀yìn bọ̀ sọ̀rọ̀ lálẹ́ ọ̀kárẹ̀ ọkọ mi sórí sóti rí báyìí àwọn olóbùkù kan bíi tí nù tí wọ́n tẹ́lẹ̀ tí wọ́n fẹnu kọ wọ́n wà fẹ́ sísí kù wọ́n fọ́ra mu wọ́n rojú tán wọ́n ẹ jẹ́ mo yóò yà ń bọ̀ yẹn dé. dákun pàṣẹ pọ̀ káṣẹ orí burúkú rẹ kó lójú ọ̀nà fún mi ojú. ètò Ah, ah, ah, ah. thank you so much sir. lẹ́ni tó pé tẹ́tì kò ní bá wọn ta tí lágbára lọ́wọ́ lọ èso oníjà ìwà tó pọ̀ ilé yóò lẹ̀ ní dàrú. thank you so much sir thank you sir already congrats. Thank you. I'm happy for you. Thank Abi. you for coming to Kalakbaro. Ami, Ami. Sam, you too. Yeah. Thanks for calling. Thank you. Thank Happy you. Love you. You too. Thank Happy you. Happy Thanks for coming. Oh, you really <laughs> surprised me. Exactly. <laughs> <laughs> yes, so. It's your day. Yeah, yeah. Thank you. Hey, é Joe. Okay. We'll do Faji now. Open. Open. Open. Come on. Come on. Come on. Come on. 30 you Who's your mother? Ah. àgbàdìde yìí. Ah, ah. tẹ́mi ọlá tẹ́mi ọlá thirty years thirty solid years ah, ẹlẹ́dàá mi mo dúpẹ́ o ẹ bá ń dúpẹ́ ẹ bá ń dúpẹ́ lójú ẹ̀mí mi ló pé thirty years kíni ní kíni. mo dúpẹ́ fọlọ́ inú mi dùn ni. ló dé tẹnu mọ́ thirty years thirty years. ṣé kò tó torí owó ah, ah. sì máa jù bẹ́ẹ̀ lọ o máa pé forty o máa pé fifty wàá pé seventy wàá ju àwọn òbí ẹ lọ gbogbo nǹkan táwa ò ṣe wàá tó ṣe jù bẹ́ẹ̀ lọ lágbára lọ́wọ́ náà ọ̀rẹ́ mi ìwọ mo tó wá rí kí ọkọ gidi ni ọkọ tó fi máa ń tọrọ ọkọ ló ọmọ gidi ló ló jẹ àná gidi ló ń jẹ sí wa kò sígbà tí mo rí ẹ nínú mi ò ń dùn rárá rárá ìwọ ni màá wá bẹ̀ jọ́ torí ọlọ́run ọlọ́run ní dàrin yẹn rú gbogbo tó bá ṣe fún ẹ wọn fi yá wa òbí ẹ méjèèjì ó gbọ́ kò sí bí ẹ ṣe ní mọ̀mọ́ ṣe ra yín mọ́ọ̀sọ bí màmá ẹ ṣe wà yìí èdè àìdè ò lè ń ṣàlàyé mọ́mọ́ sí láàrin wa èmi mọ̀ mo ṣe ń bẹ nǹkan mi tó bá di pé ó dojú ẹ̀ tó báyìí ti bá wọ yàrá tì máa nà fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí tó máa dọ̀bálẹ̀ máa dọ̀bálẹ̀ ní tí màmá bẹ́ẹ̀ tí máa di ẹsẹ̀ mbáyé tí máa pe ayé ayé ànára ayé ó rò pé bọ́m̀bì náà bí mi sí tí máa bẹ̀rẹ̀ sí sọ yín dìbò so máa máa máa báyàwó ẹ̀ sọ̀rọ̀ kó máa bẹ̀ kó kẹjọ máa wà dáadáa so ti yẹ ẹ kò ní rẹ̀ láéláé so gbọ́ ẹ tẹ́ni tẹ́ni jẹ́ kó kọ́ máa rò ẹ́ gbogbo gbani ó máa tẹ́ni ó gbọ́ ìwọ náà dẹ̀ ni mo ti ẹ̀ jẹ́rìí ẹ̀ àgùntà sọ́lò àgùntà sọ́lò dájú ṣe ti ń eh? gbọ́ sí i wọ́n ní tó bá ti ṣẹ̀ mí kó eh. dọ̀bálẹ̀ kó máa bẹ̀ mí báwọn ṣe máa ń bẹ̀ mí. màá tó bá wọ̀ ó ti tọ́ ó fẹ́ wá fẹ́ wá wá gbọ́ wá gbọ́ wá gbọ́ tó bá ti ṣẹ̀ á máa dọ̀bálẹ̀ á máa bẹ̀ ṣùgbọ́n wọ́n gan fúnra ẹ̀ iṣẹ́ wà lọ́wọ́ ẹ̀ tí ilé bá fẹ́ dúró ọwọ́ obìnrin ni ah. ilé tó bá tún dà wò obìnrin ni. Hmm, ah, a ti tẹ̀ mọ́ mi ẹ̀ ah. olùjọ́lé òwò a ti tẹ̀ ní phd ló nínú ẹ̀ ó kà tán ni wo ọkọ mi wọ́n ti lé tàti bí ẹ o wọ́n ti ọmọ ẹni tó ń ṣe ó mọ̀ pé akọ ẹ ò dẹ̀ gbẹ̀kọ tẹríba fọkọ ẹ ọkọ òun ló lórí aya o ṣó ti yé ẹ má ṣe ọkọ ẹ tó bá dẹ̀ ti ṣe bàbá mi ẹ bára yín sọ̀rọ̀ kí ìwọ bẹ ìyàwó ẹ kí ìyàwó náà bẹ tó bá ti wá fẹ́ máa rújú díẹ̀ ẹ jẹ́ káwọn obìnrin gbọ́ mo kúkú mọ̀ pé mi ò mú ẹgẹ́ bí ọkọ mo bí ọmọ mo ṣe mú ẹ mo yín lọ́lọ́run lọ́wọ́ o ọlọ́run bá mi dúró sí i ilé àtọ̀nà yóò ní dàrú ẹ máa mọ̀ ọ́ ṣe lágbára ọlọ́run ẹ̀mí ẹ̀mí ìyá agun ẹ lóra yín pẹ́pẹ́pẹ́pẹ́ èmi ìjọba yín ṣe lóra wá nígbà yìí. o kí ẹ tó lọ rán létí agunmu kan ni mo mú bọ̀ láti. agunmu kí ni máa fún ẹ. ẹgbẹ́ náà fẹ́ gbà wọn ò ní fún ẹ. Ah. máa ẹ má sọ ọmọ mi léṣe o. ọjà títí bọ́ọ̀lù àgùn fún ọ̀nà mọ̀. àbí wọ́n jẹ́. ẹ ń sọ sọ sọ káyí káyí ìbàdí káyí ìbàdí ó dẹ̀ ní mọ́ fọkọ mọ́ òun lágùn máa fún ẹja rẹ. ó yá yà wò ó ní kó lọ Òjó Òjó Àlàó báwo wá ni bákan náà lọmọ ṣe ṣe orí o gbogbo bí tí mo mọ̀ tí àìlè gbà gbogbo bẹ́ẹ̀ ni mo ti wá mi ò regún tó ń jàjìkẹ́. Ah, wàhálà ti wá o. Ah, irú kí lélẹ́yìn torí ọlọ́run gbogbo owó ọdún báyìí ni mo ti fọ́ lọ́run mi ò rí i àìbù nìyá fẹ́ gbà lẹ́nu sínsìnsìn tó kúrò níbi tá a ti ń bọ̀. nǹkan tí ò yé mi nìyẹn àti tí ò bá kí n ṣe wípé ìyá ẹ̀ pé ó lu ọ̀fẹ́ ó dá mi lójú wípé kò tí lè délé. Ah. ibì kan náà nìyá ẹ̀ máa gbà ojo ló máa gbà ẹ́. sínú ìbá tó láṣọ ẹ̀jẹ̀ tó lè kan náà ní báyìí báyìí jẹ́ ká múrin wa pọ̀ ìwọ gba ọ̀nà báyìí kò yẹ kí èmi gbà báyìí kò sákòókò rárá. kọ́nà kan wà lẹ́gbẹ̀ẹ́ bẹ̀rẹ̀ náà. mo máa gbogbo bẹ̀ máa fọ́ tútù bẹ̀ mo ń lọ báyìí báyìí. ọlá fún wa rí. rọmọkẹ. ẹ aláwọ. àbó ah, ni mo wà á dúpẹ́. ṣé dáadáa ni. ah ọpẹ́ ni fọ́lọ́run jàre bó ló dà bó ló ti ń bọ̀. ẹ eh, eh, jọ̀ọ́ ò bá mi rí ìyá àdùfẹ́ ní kọjá. ìyá àdùfẹ́ èmi ò rí ìyá àdùfẹ́ lónìí o látàwọn ọ̀rọ̀ tí mo ti jáde báyìí tí mo ti ń ṣiṣẹ́ mi tẹ̀sí ìdí wọn ní kọjá rárá rárá. ẹ eh, ṣe bí ọ̀nà kan yìí náà ni ìyá àdùfẹ́ máa ń gbà tán bá ń lọlé lọ́dọ̀ wọn. Hmm, lóòótọ́ ni ọ̀nà kan yìí ló máa ń gbà gbogbo ògbà àmọ́ tèmi ti jí lówùúrọ̀ yìí mi ò tí fojú mi nù rárá bóyá kémi tó wá jí o kí n tó bọ́ta bóyá wọ́n ti wá kọjá mi ò lè sọ o. dákun ṣé bóyá o mọ bóyá o tún lọ́nà míì tán máa ń gbà yàtọ̀ sí bí. rárá torí kò sí ọjọ́ kan kọ́ má gbà bí ìkọjá so ibi ìbàdí gangan lèmi mọ̀ pé wọ́n máa ń gbà ní gbogbo ìgbà bọ̀bọ̀ bá gba bíbí ń bá rí wọn ìní aláwọ̀ béèrè wọn. o ṣeun. Hmm. bá ń kí wọn lé. àwọn tí tí wọ́n ti bàjẹ́ kí wọ́n má ṣe bàyé mi jẹ́ bàbá. ní kùtùkùtù òwúrọ̀ ayé mi tí mo jí o ṣọ́ mi bàbá. jọ̀wọ́ ṣọ́ mi. jọ̀wọ́ jọ̀wọ́ o má jẹ́ kí n ṣìyàn yẹn. jọ̀wọ́ jọ̀wọ́ bàbá. <laughs> àwọn ọlọ́jọ́ bí ìyẹ́kùnà wà nà èmi aṣọ ọ̀pọ̀jù láyé ọkọ̀ ẹ̀kọ́ kéèkì mi dà. mọ mi ìbí máa mú kéèkì wá fún odindi ẹ̀yìn ọkọ mi tí ọkọ mi lẹ́jẹ́ mi lè mú kéèkì wá fún ìnà ẹ má wọrí ṣe rí gift tí special wọn mi ṣe ti gbọ́ ẹ lọ ṣe kí ni ẹ kọ̀ọ̀kan yín balẹ̀. <laughs> Ah, ó ga o ìyàwó mi bóyá ń kán ọwọ́ àbúrò mi yọ lára ẹ̀ ó ah, ṣe ìyàwó mi ò ṣe. bẹ́ẹ̀ ni mọ́ mi yóò sọ ní tilẹ̀ tọ́lọ́run ká má parọ́ àyànfẹ́ ń tọ́jú mi o ah, ẹ o ọkùnrin tí wọ́n fi ń ṣàdúrà fọkùnrin tí bá tuntun lé ayé mi wá gan òun ni màá tún fẹ́ mi ì regret pé mo fẹ́ rárá ẹ o ẹ ṣe gbọ̀ngbà. bó ṣe ń tọ́jú ẹ̀yẹn bàbá wa ló fi jọ bàbá wa náà tọ́jú màmá wa títí àwa ní tiwa nílé wa máa ń tọ́jú obìnrin gan àwọn obìnrin là kàn lórí ọkọ ṣùgbọ́n wọ́n bá kú lásìkò bọ̀ wa wa máa ń ná níyàwó wa lórí mo dúpẹ́ pàbúrò mi ò fojú mi jẹ ọmọ wa ọmọ onínáwó ọmọ ọlọ́jọ́ ọ̀bì ah, tí ẹ̀kọ́ kọ́jọ́ kò báyìí ló sì ẹ̀dá bó ṣe dé tí wọ́n bọ̀ wá sókè máa bá mi àtẹ́yìn sọ́mọ yìí mo fẹ́ sáré yọjú mo fẹ́ ṣe ìyọ̀wọ́ stọ́ọ̀kì kan bẹ̀. ẹ eh, kí lè fẹ́ kí bàbá yín ṣe báyìí. kí ló fẹ́ jẹ náà. ẹ wo ẹ má wọrí ẹ jẹ́ kí n má bá yín tajà lọ. ẹ má wọrí ṣe ti wá. dákẹ́ mi náà máa fi sáré yọjú ọ̀nà kan tó fẹ́ yà á rí. lọ́wọ́ àwọn ju o ṣíṣe lásán ah five points lè lọ́wọ́ àtàlẹ́ ẹ̀kọ́ mo wọn ní five ninety nine ah, owó o ah, èlò ti tọ́jú láìpẹ́ ilé ìjàdá èlò ni láti tí wọn bí wọn ti lè mọ. four point ninety nine dollars ah dọ́ńkù àlásán lásán kí ló dé ah owó o ilé náà ti wọn ah, owó dọ́ńkù èlò ara dọ́ńkù àlẹ́kọ̀ọ́ owó ní five dollars èlò ara lẹ́kọ̀ọ́ ah èlò ṣíṣù ten dollars ní chinchin ten dollars lóde tí gbogbo ìṣe àwọn ní. orí mi jọ̀wọ́ òwe mo ń bẹ̀ ọ́ má ṣe ìgbàbọ̀dé ooo kí wọ́n má fògo mi ṣe pàṣípààrọ̀ ògo mi kó má ṣe di tẹlòmíràn orí mi jọ̀wọ́ má ṣe gbà bọ́dé o bí wọ́n bá gbé bí wá jọ̀wọ́ má ṣe gbà á kí wọ́n má fi rèmi ṣàfilé mọ́mì láti máa lọ sí sí lórí orí mi ló bẹ̀rẹ̀ ẹ má ṣe bó tẹ̀ ṣe ẹ má wọrí mà ẹ ṣe tó ẹni tá ò ṣẹ tí kò ní gbẹ̀bẹ̀ o má ṣe jẹ́ kí n mọ̀ wọ́n o kábíyèsí ṣọ̀nà wa ní rere má ṣe jẹ́ kákàgbákò ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ ọ́ bàbá ọ̀rọ̀ á yé mi ni mo mú jọ ẹ wá o torí kọ̀ọ̀kan mi gbàgbẹ́. ẹ wo mọ́mí kò tiẹ̀ sí èyí tó tiẹ̀ dá lọ́wọ́ ta wa ẹ wo níbi ta wà yìí wá sí ládé yìí sinimá kí ló dé látàrí ọ̀rẹ́ tí ń frustrate ẹ ayé mi lára. àbínú ọkọ mi ah! ọmọ mi dé náà ní láti nàìjíríà èmi nìkan mo wà nulẹ̀ gbogbo wọn ti lọ síbi iṣẹ́ bí má bàa bíbí lè sọ̀rọ̀ mo ṣe lè jáde mo ṣe jáde síta pé kí n wá òkan lò mo tẹ̀ dé inú sọ̀rọ̀ mo ní gbogbo òkan áfíríkà ló wà níbàyí ló dáa pé mo ṣe wọ ọbẹ̀. ẹ ṣe mọ̀mọ́ ẹ ṣe mọ̀mọ́ ìyá mi ẹ rí ibi tá a wà yìí mo ṣe sinimá máa fún yín ní nọ́mbà àdírẹ́sì máa fi dé àròdẹ̀mọ̀ àròdẹ̀mọ̀ tẹ bá débẹ̀ ẹ ṣọ́ọ̀pù káàkiri ewu ni ẹ mátímátì fi nọ́mbà dps agbẹ́ndé nígbà agbẹ́ndé rẹ̀ ṣe gbọ́. alájà alájà alájà kí ló ń ṣẹlẹ̀ gbọ́gbọ́ bíbá ẹ̀. mo ní kí sanwó sí ni mo rí pé wọ́n ti jí gold mi àtowó nu báàgì òun débi ni. alájà mo mọ̀ kọ́ tí mò ń sọ ẹni tó bá deliver gold ẹ̀ mo ṣe wọ ọ̀dọ́ ibà ló kú fún mi wọ́n dẹ̀ kọ̀ fi sẹ́gbẹ́ báàgì mi ni gold àtọwọ́ ni mò ń sọ. Ah, ah, níbi ìbàyẹn hold the grace the grace store ah, irú kan bẹ́ẹ̀ yẹn ò ṣẹlẹ̀ rí bí ìbàyẹn. àwọn èèyàn tí wọ́n bíbá wọn tí wọ́n ra nǹkan bíbá tí wọ́n lè wá fẹjọ́ sùn pé kankan wọ́n sọ lórí. mi ni ó ṣẹlẹ̀ rí bọ́ mo mọ̀ kọ́ tí mò ń sọ this time around wọ́n jí mi ní gold àtọwọ́. ẹ̀mí mi ṣẹ́ṣú ọ̀pẹ̀ mi wọ bí ń wọ inú bíbá yìí ibi báyìí kò fi sí àtọwọ́ mi sẹ́ gold àtọwọ́. ó dẹ̀ jẹ́ lójú pé mo wọnú store mi. alájà wọ́n jí gold àtọwọ́ nínú bíbá yìí. sórí àwọn tí mo nínú store yìí mo lè fi ọ̀wọ́n sọ̀yà kò sí ní tó mú kan mọ́kan nínú wọn. sọ́ọ́ níbẹ̀ máa bọ̀ sí kámẹ́rà wa. ok ẹ já wa lọ. èlò wa ni tí. ẹ ẹ wo bí mama ẹ gba báyìí jẹ torí Ọlọ́run ah, ah. má lẹjú sẹnu bí kéèyàn bá lè tẹtẹ tíjẹ báyìí lè lè lè ẹ kẹsì ọ̀sẹ̀ méjì ẹ kó lera àwọn ẹni bẹ́ẹ̀ sọ. dákúrò tọ́ ìṣiṣẹ́ má ṣe jẹ́ kí n ṣe ṣe dákun ó bá mi ò. Òjó Òjó olórin àgbáyé Òjó Òjó olórin àgbáyé kan wà. ó jọ mẹ́ta bó ló dà. mo kọ́ ń ṣàánú wa ní jàre òkè bí ni òjẹ káròkè ibẹ̀ ẹ̀ jọ́ nítorí ọlọ́ ṣé o bá mi kó fèrè come again. ṣé o bá mi kó fèrè ṣé ìyá àdùfẹ́ ṣé ṣíwà ẹ ìyá àdùfẹ́ ṣé o ṣí o. ìyá àdùfẹ́ ló pe ló fi dá lálẹ́ gàràgà wo mo rí ìyá àdùfẹ́ tó ń jábọ̀ lẹ́ẹ̀kan jàù jàù jàù jàù mo tiẹ̀ kọ́kọ́ fẹ́ kí wọn wípé ah, kí ló tiẹ̀ ṣẹlẹ̀ tí ìyá yìí kí bí ọmọ kékeré kan tó kí ìyá àdùfẹ́ para ti máa wẹ̀yìn báyìí lọ́ bá sọ ọmọdé di yẹ eh? èmi mo bá yá àmúrí pamọ́. wọ́n ah. sọ ọmọdé di yẹ. gidi. ẹ pé jọ ń torí Ọlọ́run ìgbà tó sọ ọmọ yẹn dá di yẹ tán jọ ìbọn náà gbà. o wà ní orí ẹ eh. ní àárín orí ẹ lọ wà. ọmọ àlè kémi kémi júwe ibi tán wà. ó máa kó bá mi. ó wà lára ẹ. ṣé kò léwu fáwọn àgọ́ tá à ń wá ìyá àdùfẹ́ rà ẹ̀. kékeré ni mo wà tí mo ti mọ pẹ́ dá máa jèsí ni mo wà tí mo ti lẹ́nu yìí tèmi mo délé ọ̀bàrà ká ní kí n kákò kí n jù kí n juwọ́ lébélébé sẹ́yìn arógbasọ láìbò tán mo rí jómojómo ráyọ̀mọyọ̀ ó kù dẹ̀dẹ̀ kọ́ta ọyọ̀ mi jagunlabí bá tẹ́rí gbasọ̀. mo ní kí lọ́pàá wọn lọ́pàá lọ́ba ń pa o mo ní kí ló gbèdè wọn lárùn ló gbèdè mọ́lẹ̀ wọ́n wá ní kí nìṣó ń lé ọ̀bàrà kámo lẹ́yìn ìyá mi lẹ̀ mú mi lọ torí pápẹ́ ní pẹ́ni sáyàwó òde ògbólú ìyìn ní fúnni níyàwó òde èdò àdífá fún ọ̀mọ̀ràn gẹ̀gẹ̀ tí fọjọ́ gbogbo gbore tí fọjọ́ kan dúpẹ́ ó ní kíní yóò mọ̀ rí bó ṣe yẹ kó rí mọ̀ ó lọ́nà yóò mọ̀ làbí ṣé là mọ̀ wọ́n nítorí pé ń gbore kò dúpẹ́ nì mo dúpẹ́ orí àná mo dúpẹ́ orí òní. mama. mo tún ti mú kò ní wá o. mama. mama. àwọn wo ni à ń pè mí. àwọn ará abo adelé yìí. mama. mama. mama. ta ni o. Ah. ẹ lẹ́ o ta lẹ béèrè. ẹ̀yin náà la wá wá mà. láti bo. ṣé o sì. bẹ́ẹ̀ yín ni màá pé torí àmọ̀ bẹ́ẹ̀ ṣe bínú kúrò lẹ́ẹ̀pẹ́ àmọ̀ pé nǹkan ti ṣe wá alẹ́ yín gan-an ṣùgbọ́n àti ẹ̀ bẹ́ẹ̀ ṣeun láṣẹ wá wá yín wá sílé pé ká bẹ̀bẹ̀ ni pé kẹ́ dárí. ẹni sùúrù ẹni sùúrù ah ẹni lókun ẹjọ́ kí ni ìrántí tẹ̀ ń wí yìí o ṣé nǹkan kan ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan. Ah, màmá mẹ́wàá ṣẹlẹ̀ mẹ́wàá ah, ṣẹlẹ̀ ṣẹ́rí bó ṣe wà igun tábà ní ká máa sọ nǹkan tá a ṣe ibi tábà tún ti ń rojọ́ Mama a tún máa ṣe ẹ̀yìn eh, eh, tó tó ṣe bí òwe màmá ẹ̀yin àgbà náà lẹ sọ pé eh, ọmọdé ò lè mẹ́kọ́ jẹ kó má ra lọ́wọ́ màmá màmá ẹ wò ẹ dárí. ẹ dìde ọ àní ẹ dìde lẹ ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ ah,

ẹ dá mọ̀. ìlú bóyá ìlú kan tó wà ní máa ń. ìlú kọ́ bí ìjà bí ìjà ni máa ṣe tìjàtìjà ní sáríjàgbà ọyá ẹ̀yin méjèèjì ẹ bẹ̀rẹ̀ sí jà báyìí tìjàtìjà ní sáríjàgbà ẹ múra yín báwọn kẹsẹrẹ ọwọ́ bẹ́ẹ̀ ni àgbọ́dọ̀ gbáwó rẹ gẹ́gẹ́ amọfọwọ ẹ ti nǹkan. àbí aláwo ẹ káàrẹ̀ jẹ ilé bàbá mi tó bá bí paríparí yàrá yẹ ẹ̀dá pálí bàbá mi rẹ. ọ̀tán parẹ́. inú burúkú bíi àyíndé erin. ọ̀yà ilẹ̀ ilẹ̀ ẹni dáa fún yín wọ́n mẹ́kẹ́ sun mí kí ní èsì kéèsì wọ́n fi nù. ẹ̀rù gbàdúrà. Oh, Richard! what I... You are bá ti ń lọ ìlú máa ṣubú. ah sitas ṣé wọn retí àyè I should be asking you the same question. Who is there? Ah, big sis. Ẹyin ni. Ẹ sọ fún wa pé ẹ bọ̀ wá kí wa. Mo ṣe máa sọ fún ẹ pé wọ́n ń bọ̀. Ṣé wọ́n sọ fún mi kó tó jí góòdù ní ṣọ́ọ̀bù mi láàárọ̀ yìí? ṣé wọ́n sọ fún mi pọ́nlẹ̀ ló wá jáde ṣọ́ọ̀bù mi tó fi ń jí góòjì àtọwọ́ olówó nínú nínú báàgì wọn ó tún wá jẹ́ góòjì kọ́sọ́mà àtọwọ́ ẹ̀. àǹtí. àǹtí mi àǹtí mi tí ẹ̀yin àti ìyàwó bá ti ẹ̀ ní problem èmi ló yẹ kí ẹ bá sọ̀rọ̀ ń ṣòlẹ̀ máa bá pariwo mọ́ kí ló ṣẹlẹ̀. ṣé o sọ fún mi pé ó lè níyàwó tó gbé sí mi lé. Ah, ah, àǹtí ẹ̀jọ̀ ah, kí ló dé tẹ̀ fún mi lọ mi. ìwọ sọ fún mi pé ó tó fẹ́ mo rí ìyàwó àbúrò mi mo yá mọ mo ní kó jókòó sí ibà ìmọ̀ nǹkan mo sáré lọ àrẹ́jì kan tí mo fẹ́ àrẹ́jì nínú stọ̀ kí n tó dé ó ti jówó lọ́wọ́ títí kí òjò ti sá lọ. kí ló ṣẹlẹ̀. mi ì jí nǹkan kan nǹkan tá a ti sọ yìí nǹkan tó jọ mí lójú ni àti ẹ̀ ń kò lè ah, ah, lọ mí lélẹ́yìí. ó máa tún lẹ́nu. lọ mí nìyí. sọ bẹ́ẹ̀ ìyàwó mi jáde. torí irú wọn náà la ṣe ní cctv camera nínú ṣọ́ọ̀bù pàṣípààrọ̀. ẹni. ògo mi kó má ṣe di tẹlòmíràn. kọ́kíní fún mi jọ̀wọ́ ṣe ń gbọ̀ ó ṣe ń gbọ̀ ó lè. lọ́kọ́ ní dọ́là onídọ́là tó jí wá gbọ́dọ̀ tí lóyún àdúpà ìjà owó. gbẹ́rọ mi jà owó tèmi mú nìyẹn o ó náírà tí mo mú nìyẹn. owó tí àbọ̀ lórí burúkú ni gbẹ̀mí ọ̀hún gan àbíkọ́ bẹ̀ dáa fún gbẹ̀mí mi tó wà ní owó tí wọ́n jí lélẹ́yìí o tún máa jí owó o tún jí owó tún tí òjò owó aláró òjò owó wúlù owó tó ti lọ náírà tó ti lọ tí wọn ò náwó lọ lọ jí ojú máa gbà mí tì fún ẹ o ó jẹ́ lójú pé n tó jí lélẹ́yìí. mo fẹ́ wo bó ṣe rí ni o. ọkọ ìyàwó ọkọ olè olè ló gbé wálé. ire o tó bá dì mí mo ti bá fọ ọwọ́ ọpá fún ẹ now mo fẹ́ kó sọ fún mi kí ni sísè tó lọ jí owó yẹn àti gold mo fẹ́ kó sọ fún mi múná ṣe tọ̀wọ́n epo ni àbá ìrora ìwọ ìwọ lọ jí gold o tún wà lọ jí owó oògùn ṣe dọ́là náírà o tún wà jẹ old one tí òun ṣe tuntun tó ẹsẹ̀ ṣe kí ló ṣe kí ló kí ló sún ẹ́ níbẹ̀ náà hmm, tàbí mo fẹ́ gbọ́. mi mọ. Ah, ìwọ ọmọ mo jẹ́ mọ́ mẹ́sàn-án tí wọ́n pọ̀ tó ìwọ ọmọ. ẹ wò ó dájú kí tiẹ̀ nígbà tó ń dà mí lórí tó yẹ pé kò tiẹ̀ kò tiẹ̀ mí ìmọ̀ tó ń mí ìmọ̀ bóyá ń ṣe mí ni pé ó lọ jí gold ó tún máa jí nǹkan tó bá jẹ́ owó àtijọ́ owó àtijọ́ ah tó yẹ kó tó bá béèrè lọ́wọ́ ọkọ ẹ̀ á wà kàn á wà ní ẹ lọ́wọ́ fún ẹ kí ló dé tó bá dé tó kọ̀ ìwádìí ṣe fún ẹ tó wà bí lọ́wọ́ àwọn òbí àṣẹ fún ẹ ilé yóò dáa tẹ́ni ah tẹ́ni sọrí sí ìfúnmi tó fi lọ jí owó yẹn tó bá tó kù má bẹ́ẹ̀ má bẹ́ẹ̀ mú kálẹ̀ lẹ́ni o lóòótọ́ ni wípé cctv tí wọ́n fi hàn mí yẹn èmi ni mo wà bẹ́ẹ̀ èmi ni mo mú mi mọ bó ṣe débẹ̀. Ah! sórí ẹgbẹ́ sá kí ló wọ́n ṣe yìí ná áfíríkà mi tẹ́tí bá lórí ẹ̀ gbọ́ ọ̀gbọ́n tó ṣe lọ mú owó tó ṣe mú góòlù tẹ́lẹ̀ wọ́n mi dáadáa lọ́kà wọ́n mi tí o bá lọ sọ́rí sí fún mi ní ẹ̀ ní máa dì sọ́nà ẹ̀ ah! bí mo sọ bẹ́ẹ̀ ṣe sùúrù dájú ẹ ṣe sùúrù àfẹ́sí ẹni ọlá ṣèjẹ́ òkè òkè ó mọ̀ ní tiẹ̀ dákẹ́ mú ojú mi kí ló sún ẹ̀ sí ṣé mo pé wà dọ̀tí ìwà burúkú ni mo wù yẹn ìwà tíní lójú ìyàwó ìwà pálí lójú jẹ́ òun lójú yẹn ó mọ òmò iná lù sọ kí ló fa ògbélé kí ló sún ẹ̀ sí gbogbo ẹ̀ ṣé obìnrin kan lọ́wọ́ pẹ̀ fún ẹ̀ kí ló wá fẹ́ ah lóun ẹ̀ èmi kò mẹ́ni tó kọ́. ó dà ó mọ nǹkan tó ṣẹlẹ̀ fẹ́ni tó wọ lọ́wọ́ ọ̀gbọ́n mi lẹ́kìn ìgbà bàbá òkè ló ṣẹ̀dá mi. bó ṣe wà yìí kí nìkan tó tún ní ìdí. dídá tí ó sì dá mi tí o bá lè sọ fọkọ ẹ sọ fún èmi kì í ṣe fún mi. mo mọ wípé ìwọ kò ní. ẹ ẹ àti kí ló ní ìdílọ́wọ́lọ́wọ́ tó wà yìí. ìdílọ́kọ̀ jọ̀wọ́ tọ́ ìṣàlùsí ṣáàtì má bà mí lójú jẹ má ti má bà ìdílé yìí lójú jẹ torí ọlọ́run ọkọ mi jọ ṣáàtì torí ọlọ́run fẹ́mi. ọ̀rọ̀ ayé mi ò dọ̀wọ́ rẹ̀ ayé tí mo wá má ṣe jẹ́ kí n ṣàyé wa kí kí wọ́n má ṣe bá ayé mi jẹ́ wà lọ. ní kùtùkùtù òwúrọ̀ ayé mi tí mo jí o ṣọ́ mi bàbá jọ̀wọ́ ṣọ́ mi sí fún iṣẹ́ mo ti lọ wẹ̀ ń ìyá wa ló ní òwa pọn mi ṣe ní ìwà abẹ́ mi bó ṣe ń ṣe ò dáa o bó ṣe ń ṣe ò dáa o tírú ẹ̀ bá wà nínú àjọ àjọ ò ní pé o oṣù ti parí o ti sanwó Yẹmisí kò yẹ kó rí bẹ́ẹ̀. ó ṣì dán ní tẹ́ǹkì ló sanwó. Yẹmisí òun ní tẹ́ǹbì báwo mo pé tóṣù bá ti parí òun lẹni tó bá máa kájọ ló máa kájọ ó dẹ̀ ti ń sìn mí lówó mo ní kó ní sùúrù ìwọ dẹ̀ ló dá mi dúró kí ló tó ń ṣe bẹ́ẹ̀ yẹn. ìwọ náà sọ bẹ́ẹ̀ sí wọ́n ní pé wọ́n ní kóṣù bá ti parí hmm. last one tí mo gbọ́ ọtí tèmi on the ten mo tó gbọ́ ọtí tèmi so on the ten náà ni màá tó sanwó tèmi náà padà. Yẹmisí mo mọ̀ pé bẹ́ẹ̀ yẹn gangan gangan gangan ló ń lọ kò dẹ̀ yẹ kó ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n ní wọn kì í foró ya oró nǹkan tó jẹ́ kó rí bẹ́ẹ̀ èmi àti ẹjọ́ mọ̀ ọmọ ìdẹ́ explain reason tó ń ṣe sanwó àjọpẹ́ ìwọ náà dẹ́ mọ̀ tó o dẹ̀ bínú sí wá tẹ́ pẹ́ lómi tó wá fẹ́ gbàjọ sí ló wá fẹ́ fìyà jẹ kí ló dé. èmi náà ní reason fẹ́ sanwó àjọ náà ní tẹ́ ni kò ń ṣèjà. ẹ̀mí sí kò sí reason kò sí reason kò yẹ kí irú ìwọ báyìí kó máa wà nínú àjọ ẹ máa bàjọ jẹ ni èmi ò dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ mi fẹ́ bẹ́ẹ̀ máa ká bára wa jà lórí ọ̀rọ̀ àjọ yìí. sọ kí ló fẹ́ ṣẹlẹ̀. kó sanwó lọ́wọ́ ni nàá ó ṣàtìgbówó titi ẹ̀ ṣó gbówó titi ẹ̀ ni. ó ṣì dàn ní tẹ́ ni kí tẹ́ ni ò bá dé mi ò ní sanwó mi. yẹ́misí ẹ̀sìn kankan tẹ́nibọ́dé lè máa ṣe. yẹ́misí yẹ́misí mo mọ̀ pé owó yẹn wà ní ọ̀wọ́ ẹ̀ mo mọ̀ pé owó yẹn wà lọ́wọ́ òfẹ́ fún owó yẹn lẹ́nu má lè kó dìjà má lè kó dìjà kó mówó olówó lẹ́ o. so ni mo owó yẹn lẹ́nu sọ yẹ́misí mo ń sọ fẹ́ẹ́ pé owó yẹn wàá sún wàá tuntun sọ. mi ò ní mi ò ní san ó dàn ní ten kí n tó sanwó mi final. má wọrí o máa san lèmi ṣàṣọ fún ẹ èmi ò ní bẹ́ẹ̀ jà lálárìgbò o máa san tó bá dẹ̀ ti sanwó àjọ yìí máa gbẹ́nu àjọ torí irú ẹ̀ gbúdọ̀ wà nú àjọ. kò sí wàhálà àwọn tí tí wọ́n ti bàjẹ́ kí wọ́n má ṣe bàyé mi jẹ́ wàbá ní kùtùkùtù òwúrọ̀ ayé mi. i can't still believe it tí o bá ṣe pé bí èèyàn kan forge signature ẹ ah, mo rú nǹkan tó lè ṣe ah, o lè ṣe irú mistake yẹn. ọlọ́run ṣe pé o mọ̀ mí dáadáa o mọ̀ pé mi ò lè dánrú ẹ̀ wò tó yà lẹ́nu ni wípé signature mi ni kò dẹ̀ easy láti forge signature mi àmọ́ èmi kọ́ ni mo sign ẹ̀ èmi kọ́ ó ní kó tí ò wá yé mi ni pé ìgbà wo ni mo sign ẹ̀ mi mọ̀ mi mọ̀ táà tí mo sign ẹ̀ mi mọ̀ bó ṣe jẹ́ ha àbẹ̀pọ̀ tó wọ̀ ẹ̀ wọn gbẹ́bẹ̀ o hmm. kò sí bó ṣe lè bẹ̀ wọ́n tó wọn kì í gbọ́. kí ló máa ṣe báyìí. mo ti gbà fọlọ mo ti wọ gbèsè nìyẹn kí n máa rọ san díẹ̀díẹ̀ ló kú báyìí. Let me see yá mi sí o. Jìnlání Jìnlání yá mi sí tójú ò bá tí ẹ yẹ kójú ti ara ẹ owó ìbùkún wá gbà mí ò wá jà ṣáà wọlé kó fún mi lówó ìbùkún kí n rọra máa lọ jẹ́jẹ́jẹ́jẹ́ tí ò ní sí jà. Ọmọkẹ́ ó ṣì dàn ní tẹ́ǹkì tó sanwó ọ̀nìtọ́ láṣọ wáyé ó ṣì dàn ní tẹ́ǹkì tó sanwó òkú mi. sójú ò tiẹ̀ ni tójú ò bá tiẹ̀ ojú tì mí fún ẹ̀ kí ló dé náà ah, ah, mo dẹ̀ ń bẹ́ sọ́ mo ń bẹ́ sọ́ dẹ̀ tún padà sẹ́yìn wo tó bá ti fẹ́ wà ọ̀rá wọlé bí mo ṣe sọ́ngbà tí mo dé bíbà kó wọ bùkún mi fún mi kí n lè má bá tèmi lọ mi ò gbájà wá. Rọ́mọkẹ́ bó ṣe sọ ó sì dàn ní tẹ́ẹ̀nì sẹ́ mi ò níwọ̀ ọ̀kan tí màá san ní ènìyàn. Yábísí mo fi Ọlọ́run ọba tó dá èmi àti ẹ̀ mo fi búra mo fi búra màá gbá owó ìrọ̀rùn màá tó fi sùn lọ́wọ́. mo tún fi Ọlọ́run tó tún dá àwọn méjèèjì tó yẹ pé ní ọ̀la kò sẹ́ni kankan tó mọ̀ mo fi ń búra kí màá gbowó yẹn Yẹ́misí Yẹ́misí mò ń sọ fún ẹ o màmá Yẹ́misí ó dà fún wọn sí ilé o wọn ò sí ní tẹ́gbọ́n wọn wà lọ́wọ́ àti máa gbọ́rọ̀ mi wọ́n àti máa gbáriwo mi wọlé sì ń sì kó bóde kó bá ń kówó òbùkún mi kí n dàmọ́ bá tèmi lọ mi ò fẹ́ jà tó ló máa rí jà. ṣé o fẹ́ gbọ́ mo fẹ́ gbọ́ owó yẹn wà nulẹ̀ but mi ò níwọ̀ ọkàn tí màá san léni ó sì ń dọ̀ ní tẹ̀ so nǹkan tó fẹ́ ṣe yẹn ni ó yá fi ṣe. Yẹ́misí hmm, Yẹ́misí Yẹ́misí má jẹ́ ń túrò jà fún ẹ o má ń túrò jà fún ẹ ìyá mi sì wọlé fún mi gbé owó for the last time tó bá ti fẹ́ wà láàmì. èmi kan ti múra ìsílẹ̀ sílẹ̀ wọ́n ti múra ọjà sílẹ̀. ìyá mi sì wọlé kó bá mi gbé owó bá mi gbé owó. Àbújá ìyá mi sì. Àti èmi ṣe ẹja. Àti èmi ṣe ẹja. Àti èmi ṣe ẹja.

lọ́ sì pa. olùkọ́ dàgbà ni wọ́n pa. sọ̀rọ̀ ah, tó ń bá ẹ sọ̀rọ̀ ni òun bẹ́ẹ̀ ni. aláyé o ti ṣì rí. yes o ti ṣì rí. sòdó yìí ẹ̀ mọ̀. èmi máa ń gbọ́kọ́ mi rí. o ti máa gbọ́ ń gbọ́ gbọ́ náà ń gbọ́ gbọ́. the shadow eye uh, he uh, you put water inside pass am go. ọ̀rẹ́ ló ń bẹ. mi bẹ́ o. òun mú aga aga. mi tó bẹ́ẹ̀ olọ́mọ̀ ṣe olọ́mọ̀ ṣe olọ́mọ̀ bẹ́tà tó ju ẹ lọ. mo dárò ẹ jẹ́ màmá mi ti sọ ẹ kí màmá mi. mo dárò o. wọ́n ti san owó ẹ̀ ní ẹ̀ bẹ́ẹ̀ gan-an ẹ̀ kó lọ òun gáàdì òun ṣe kí o ti ṣayé. mi ṣayé o. o ti ṣayé tó bá ṣayé. wọ́n máa ń mú ẹ. mo dárò o. mo dárò o. omi ọtún ṣe ara mi o ò mọ̀ tó ṣe. filẹ̀ yálà ẹjọ́ lò filẹ̀ fọ mọ̀ ẹni ńlá bí ẹ̀wọ̀n mi lẹ̀. nímọ̀ ìwọ ìwọ ló ní kó wá jí mi gbé kí ló ṣe fún ẹ kí ló dé. bẹ́ẹ̀ni èmi mo ní kó wá jí ẹ gbé kí ló ṣẹlẹ̀ ṣùgbọ́n lẹ́nu belebelebelebele mo sọ fún ẹ lọ́jọ́ yẹn mo ní èmi lima you dey try me ah. for this America you dey crave the work <laughs> so this nísìnyí by ìwọ tó mọ ìwúrà tó ti ta fún jọ wúrà ẹ̀dá báyìí. mi mọ ìwúrà o àbí mọ mi ẹ jọ. ìwọ ló fẹ́ máa bá mi tu ọkọ mo ti try try kí gba àyàn fẹ́ mi padà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n mo ò rí gbà. ọmọ yẹn kò mọ̀. wọ́n á rí i pé nǹkan tí mo lè ṣe fún ẹ òun ni mo fẹ́ ṣe nílé ayé ẹ tó bá tún tún ayé ẹ wá tó bá ń gbọ́ àyànfẹ́ wàá máa ṣe kí ni wàá máa sá àti wúrà àti fàdákà ẹ̀ wàá lọ jẹ́ lọ́rùn nísìn. ìjọ orí mo bẹ̀ ọ́ má ṣe gbàbọ̀dé o mo bẹ̀ ọ́ kí wàá má fògo mi ṣe pàṣípààrọ̀ ògo mi kó má ṣe di tẹlòmíràn orí mi jọ̀wọ́ má ṣe gbà bọ́dé o bí wọ́n bá gbé bí wá jọ̀wọ́ má ṣe gbà á kí wọ́n má fi èmi ṣàpínlẹ̀ kí wọ́n má fògo mi fẹ́ lòmíràn orí mi ló bẹ̀ ọ́ má ṣe gbà bọ́dé o. Patrick. Hi. Uh, yeah, how are you doing today? I'm good. Hope you are feeling better. Yeah, good. Are you sure? Yeah, yeah, yeah. Okay, that's good. So if you need anything, just call on me. Okay, no problem. Okay. Take it easy. ṣe gbàbọ̀dé o mo bẹ̀ ọ́ kí wọ́n má fògo mi ṣe pàṣípàá. wà ló la. wọ́n jí mi wá máa la yẹ. kí ló dé kí ló pa lẹ́rìn. kí ló pa ọ́ náà lẹ́rìn kí ló pa ọ́ náà lẹ́rìn kí ló pa lẹ́rìn. ṣé bí wọn ló kọ́kọ́ rẹ̀ rìn ṣe jẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ mi oúnjẹ ti ready oh. baby table ti wá set wá lọ jẹun ẹ wá lọ jẹun. Ah, kí ló ń sọmọ yìí. Eh, ó dàbẹ̀ ní kò ṣe mistake. kò ṣe mistake ó dàbẹ̀ nǹkan sórí ẹ̀ àbẹ̀ ní nǹkan sórí ẹ̀ ni ìwọ house help lásán lásán tó ń pè mí ní bébì ó tún ń pe ìyàwó mi ó ń pè ní ọ̀rẹ́ mi jọ kí ló jẹ yín kí ló ṣe. Eh, ọkọ ọkọ kí ló ṣe. ọkọ mi máa bínú jọ tó lọ lóhùn káàdà ṣùgbọ́n má bínú ó ṣe mistake ni kò ní ṣe irú ẹ̀ mọ̀ ṣùgbọ́n má bínú kan tí o bá ìfẹ́ kí n máa jẹ kankan nínú ilé yìí mi ò fẹ́ kí lè di ìsóúnjẹ fún mi mọ́ most especially mi mi ò fẹ́ jẹ nǹkan tó bá ṣe mọ́ àṣẹ ká lè kúrò ní. ah no wọ́n ti ká ṣe bẹ́ẹ̀ ẹ ti jẹ́ ká ro tàwọn fámìlì ẹ̀ náà ẹ oṣù kúrò ní breadwinner fámìlì wọn. ṣé o gbọ́ nǹkan tó sọ ni orí ẹlẹgbẹ́ mi ó ń pè mí ní pé bébì mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀gá ẹ̀ lọ̀rẹ́ mi. abẹni àwọn máa kú ònú lé o ó máa kúrò ń bí ìyá ọmọ ọ̀dọ̀ yìí ó máa kúrò nulẹ̀ yìí. nọ́nà mi ò lè jẹ́ náà ọmọ ọ̀dọ̀ embarrass mi bẹ́ẹ̀ yẹn ò ní kí n lọ máa jẹ nǹkan tó ṣe. ó máa ń rí yín lójú àlá mi lójoojúmọ́ ni. ẹ máa ń rí mi lójú àlá. bẹ́ẹ̀ ni. amúnitún ni òde ayé. pupa lẹ́yìn funfun làwa ayé eléṣù lẹ́yìn amúnitún ni òde ayé làwa. ẹgbẹ́ amúnitún ni òde ayé. iṣẹ́ kékeré ló ṣe fún wa ṣùgbọ́n owó ńlá la ó fi san fún ọ. ọ̀wọ́n àpáàdì àti omire is very very very very real. ọbẹ̀ dolókìkí ó fẹ́ kí gbogbo àgbáyé mọ̀ ẹ́. olùwọ́ yẹ kí yàrá yìí ara ẹ̀ wọ̀ bí wa ṣé wọ́n gbóhùn àwọn àgbà ni ó ṣe ló gbáyà lọ́wọ́ Ṣàngó èmi ti ṣe tán tí mo fẹ́ gbàyè tèmi o. kí ló ṣẹlẹ̀. owó tó kó dání yẹn àwa la máa gbà. owó mi ni ẹ lè gbà lọ́wọ́ mi. lọ́yàn lọ́yàn ìṣiṣẹ́ òyàn lọ kó o má bàa nà ẹni ọba. lẹ́yìn àwa àwọn wo ló ṣe fíìmù ṣé o kì í wo fíìmù o kì í máa rí nínú fíìmù ni. sẹ́ǹsì fíìmù ni. ṣé mi ṣé mi ṣe fíìmù. mi ò rí rí rárá. o kì í wo Africa Magic. rárá. o wo Amazon. àwọn kan tiẹ̀ wà tó jẹ́ pé téèyàn bá rí wọn ń gbòòrò èèyàn ojú ẹni tó ń ṣe fíìmù alóhùn ò ṣe fíìmù kò sẹ́ńtẹ́ jọ lóhùn rárá. o correct mi ta ni. is this money yours? lo wá kọ́lá màsí kí nǹkan tí mo ní kò ṣe lóò ọlọ́run ló dá ọ̀run àti ayé hmm. bẹ́ẹ̀ ṣe wà yìí ọlọ́run ló dá yín èló lẹ sọ fún ọlọ́run fún atẹ́gùn tẹ̀ ń mí sí mú ájọ olómìnira ṣé ẹ mọ ọmọ àgbà. ògo mi kó má ṣe di tẹlòmíràn orí mi jọ̀wọ́ má ṣe gbà bọ́dé o bí wọ́n bá gbé bí wá jọ̀wọ́ má ṣe gbà á kí wọ́n má fi rèmi ṣàpínlẹ̀ kí wọ́n má fògo mi fẹ́ lòmíràn orí mi mo bẹ̀ ọ́ má ṣe gbà bọ́dé o torí pé ọmọ aráyé lè wọn ò pé wọn ò sọ gbádé ọgbọ́n mo nítorí pamọ́ aráyé lè wọn ò pé wọn ò sọ gbádìí ọ̀gùn bí wọ́n ti fẹ́ orí bí kálákọ̀ọ́rí ọ̀wọ́n wà kó má ṣe gbé rí rárá àní bí wọ́n ti fẹ́ orí bí kálákọ̀ọ́rí ó wà kó má ṣe jẹ ènìyàn láyé ire ire ire ire ni mo yọ. apá kádàrá mi kadara kadara kádàrá kádàrá kádàrá mi kadara o káyé má pa kádàrá mi dà kadara midau. kádàrá mi midau. o mo ní káyé